Ashley! Look at me. Disarm! Aya muta nwoke, aya muta nwoke, aya muta nwoke. Muta nwoke ji eme gịnị? Muta nwoke so watch your eh, empty family.